ẹ̀yin èèyàn wa bí a ṣe ń gbìyànjú tá à ń ṣọ́ra wípé ẹ ká má fọwọ́ bọ ojú ká má yọpin lójú ká má rìntí ká má fọwọ́ bọ́jú ká ṣọ́ra fẹ́ni tó ń sín mo tún fẹ́ ká rántí àwọn nǹkan tá a máa ń gbé sétí tá a máa fi ń gbọ́ orin àti tá a fi ń bá àyàn sọ̀rọ̀ ká máa ṣọ́ra fún àwọn eléyìí náà nítorí ìdọ̀tí ti wà ó ti lè wà ní orí wọn ká máa nù dáadáa ká máa nù dáadáa ìkan nìyẹn ìkejì àwọn kan wà tó jẹ́ wípé wọn ò tí ì gbowó oṣù àbí wọ́n ń jẹ wọ́n lówó oṣù bíi iṣẹ́ kí ni àwọn ìjọba wa fẹ́ ṣe sí ìyẹn ọ̀nà wo ni wọ́n fẹ́ gbà láti ràn wọ́n lọ́wọ́ àwọn tí wọ́n wà ní ìgbèríko àwọn tí wọ́n wà ní abúlé ńkọ́ báwo ni a ṣe fẹ́ ràn wọ́n lọ́wọ́ lórí òfin má jáde yìí àwọn kan wà iṣẹ́ tí wọ́n ń ṣe kì í ṣiṣẹ́ ìjọba iṣẹ́ ara wọn ni ọ̀nà wo ni ìjọba fẹ́ gbà láti ràn wọ́n lọ́wọ́ nítorí àwọn bó ò ṣe ò jẹ àwọn bó ò jáde ńlé ò jẹun àwọn kan tó jẹ́ wípé tìrógó ni wọ́n wà wọ́n láti máa lọ gbowó kọ́ máa wábi kan jókòó sí kí wọ́n tó rí oúnjẹ jẹ àwọn yẹn náà wà láàrin wa mo sì rí àwọn ọlọ́pàá tí wọ́n ń jáde tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ba nǹkan jẹ́ tó ń lo àwọn èèyàn nílùkulù tó ń gbébọn kiri tó ń fọ́gi mọ́ nǹkan tó ń nítorí òfin má jáde yìí ọ̀nà wo ni a fẹ́ gbà láti wo nǹkan tá a máa ṣe fáwọn aláìní ṣé a kọ́ ibì kan sílẹ̀ wípé kí wọ́n kí wọ́n wá kúkú jókòó síbẹ̀ ká máa bọ́ wọn ká máa fún wọn lóúnjẹ àbí a ti ṣètò owó kan sílẹ̀ wípé ká fún àwọn wọ̀nyẹn kí wọ́n kàn jáde kí wọ́n lọ gbowó yẹn lásìkò tí a bá ní kán wá gbà àwọn kan wọ́n wà láyé ká yín wọ́n ń gbélé ládùúgbò yín àwọn kan ẹjọ́ ń gbé nínú ilé kan náà ni ẹ má fi wọ́n ṣe yẹ̀yẹ́ wípé a ìyá máa jẹ ara ilé ẹ̀kú ń bẹ̀ yẹn o ebi máa pa kú o ẹni tó jẹ́ wípé ó lọ ń ya owó kiri ni èlé ìtàn dẹ̀ ní kó má jáde yìí báwo ló ṣe fẹ́ ṣe àwọn kan wá ojú tí ẹ̀ ń tì wọ́n láti jáde wá béèrè lọ́wọ́ yín ebi yẹn á kàn máa pa wọ́n mọ́lẹ̀ ń bẹ̀ ni ọ̀nà wo lẹ fẹ́ gbà láti ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ jọ ń gbélé ṣé tí ìwọ bá ní ṣé o lè jọ nítorí ọlọ́run elédùmarè kó rántí ẹni tó o ní ẹni tí kò ní tó wà ní yàrá kejì àwọn ẹbí tí wọ́n wà ní yàrá kejì ṣé ẹ lè rántí wọn ṣé ẹ̀yin òṣèlú tí ẹ̀ ń fún wọn ní agolo ìrẹsì bíi mélòó kan tí àsìkò ìbò bá dé ṣé ẹ lè ṣe kí wọ́n lè dìbò fún yín ṣé ẹ lè ṣe àwọn ètò kan ń sìn yín ẹ̀yin ẹgbẹ́ ẹ̀yin PDP ẹ̀yin APC ẹ̀yin ẹgbẹ́ onímọ́tò ẹ̀yin ọlọ́jà ẹ̀yin ìyálọ́jà ṣé ẹ lè ṣe ètò wípé ká tiẹ̀ pèsè oúnjẹ ńlẹ̀ fún àwọn kan tí wọn ò ní owó láti rà àwọn ọmọ ẹgbẹ́ tẹ̀ ń fún ní rẹsì ẹ̀yin òṣèlú tẹ̀ ń fún wọn rẹsì kí wọ́n lè dìbò fún yín tẹ̀ ń pèsè àpò rẹsì fún àdúgbò tẹ̀ ń fún àdúgbò kan ní àpò rẹsì tí wọ́n máa máa jà lé lórí ṣé lọ́tẹ̀ yìí ń sìn ṣé ẹ lè pèsè àpò ìrẹsì bíi mẹ́wàá fún àdúgbò yẹn gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú kí àwọn èèyàn kí wọ́n gba ìrẹsì kan sì padà sínú ilé wọn àbí kẹ́ wá ọ̀nà kẹ́ fi fún àwọn èèyàn ní nǹkan tẹ́ ti máa dì wọ́n ń ṣe bẹ́ẹ̀ ń lo òyìnbó àwọn arúgbó kan wá wà tí wọn ò tiẹ̀ lè jáde rárá tí wọn ò lè jáde àwọn èèyàn ti fi òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ̀ wípé arúgbó tí ò lè jáde o àbí ẹni tí àrùn kan bá ti kàn mọ́lẹ̀ àbí ẹni tí àrùn yẹn bá ń ṣe àbí ẹni tó rò wípé nǹkan kan ń ṣe òun tó ti wà nínú wọ́n ti ń wá ọ̀nà tó jẹ́ wípé wọ́n á kàn ra oúnjẹ yẹn àbí nǹkan tó bá nílò wọ́n á rà wọ́n á sì fi ilẹ̀ sí ẹnu ọ̀nà wọn onítọ̀hún á jáde àgbè e wọlé wọ́n ń ṣe yẹn ń lo òyìnbó àwọn arúgbó wọ́n á máa pè wọ́n wọ́n ti fi òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lẹ̀ fún àwọn arúgbó ẹ pè àwọn kan wà tán tiẹ̀ ní kán má jáde rárá bóyá wọ́n ní àrùn jẹjẹrẹ ni àbí àrùn kan wà lára wọn pé ẹ má tiẹ̀ jáde rárá ṣùgbọ́n wọ́n ń jẹ́ kí àwọn yẹn pè ohunkóhun tí wọ́n bá nílò wá fún wọn ṣé a ṣe ètò orú ẹ̀ fún àwọn arúgbó wa àwọn aláìní ẹ̀yin ìjọ ètò wo lẹ ṣe ẹ lè ṣètò pẹ̀lú àwọn ọlọ́pàá pàápàá àbí àwọn ọmọ ẹgbẹ́ ológun wa wípé ẹ o àwọn ọmọ ọjọ́ wa àwọn ẹgbẹ́ òṣèlú wa tí wọ́n àbí kó tiẹ̀ má jẹ́ wípé ká má fi ẹlẹ́yàmẹ̀yà sí ṣe mọ̀ pé mo máa ń sọ èmi ò sí fún ẹlẹ́yàmẹ̀yà o èmi ò sì sí fún ẹlẹ́sìn mọ́ ẹ̀sìn gbogbo nìṣe ni nítorí ọlọ́run elédùmarè bàbá wa kò ya ẹnìkan sọ́tọ̀ ọ̀dọ̀ ẹ̀ ni gbogbo wa ti ṣàn wá ìdí tí mo fi máa ń sọ wípé kẹ́ ẹ má léèyàn lára mi nìyẹn ẹ má léèyàn lára mi o èmi ò mọ yíbò yàtọ̀ o èmi ò mọ haúsá yàtọ̀ o èmi ò sì mọ ọmọ òtù òtù òjìire yàtọ̀ àbẹ́ẹ̀gbọ́ lásìkò yìí ẹ jẹ́ kí gbogbo wa ó fi ìfẹ́ bára wa lò ẹ jẹ́ kí gbogbo wa ó fi ìfẹ́ bára wa lò kí a lè bọ́ nínú ìdánwò burúkú yìí ìjì burúkú tó ń jà kiri yìí kí Elédùmarè kó ràn wá lọ́wọ́ ká bọ́ ní inú ẹ̀ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ń gbà lọ báyìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ń gbà lọ olórí wọn nílùú gẹ̀ẹ́sì ó sọ fún àwọn èèyàn ẹ̀ níkòrò wípé àwọn tí olólùfẹ́ wọn o àwọn kan o wọ́n máa pàdánù àwọn olólùfẹ́ wọn ṣùgbọ́n kò ní kàn yín lágbára ìdùmarè ẹ má gbàgbé ẹni tó wà ní yàrá kejì ẹ má gbàgbé ẹni tẹ́ ẹ mọ̀ wípé aláìní ni. Tẹ́, ẹ̀yin tẹ́ ẹ lẹ́rọ ìbánisọ̀rọ̀ ẹ dá ẹgbẹ́ lẹ́yìn ìjọ ẹ tètè gba òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ọmọ òjọ yín kẹ́ ẹ kó pọ̀ sójú kan kẹ́ ẹ máa bára yín sọ̀rọ̀ táwọn òyìnbó náà ń ṣe ń sìn nìyẹn àwọn àlùfáà wọn orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ ti ń wàásùn fún àwọn ọmọ òjọ òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn wọ́n ti pápọ̀ sójú kan gbogbo wọn sì ń bára wọn sọ̀rọ̀ àwọn akọrin gan kọrin lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ elédùmarè ò ní fi wá sílẹ̀ o afẹ́fẹ́ elédùmarè ọba mímọ́ kó bá wa fẹ́ wàhálà ayé wa lọ o adéyínká lorúkọ mi o èmi lọ́mọ akíwádé àjọngọ́lọ̀ ọkùnrin ṣẹ̀kẹ̀rẹ̀ elédùmarè elédùmarè ni bàbá mi ọba akíkaka arìnkaka arìnkaka kàbí kí gbogbo lẹ̀ kó fọ́ sí wẹ́wẹ́ ire lónìí ire lọ́la ire títí ayérayé bí àjàkálẹ̀ àrùn yìí ṣe ń rìn kiri ní ọ̀sán tó ń rìn kiri ní òru Elédùmarè á pa yín mọ́ bí ẹyin ojú o á sì ṣe ojú rẹ̀ kó mọ́lẹ̀ sí yín lára oore ọ̀fẹ́ Elédùmarè ẹ̀mí ìdàpọ̀ mímọ́ Ọlọ́run ọ̀gá ògo ti bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ adó tì o á sì pa wá mọ́ òbúrú kan kì yóò ṣubú lù yín o àrùn káàrùn kò sì ní dé bá yín ire o. afẹ́fẹ́ Elédùmarè ọba mímọ́ bá mi kó wàhálà ayé mi lọ